nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ni o níbi tí pẹpẹ ti máa pọnmọ tí gọ̀ǹgọ̀ á sọ bẹ́ẹ̀ ni àkútú máa hù nítorí gbogbo àwọn òṣèré tíátà pátá ni wọ́n ti ṣèrè ńlá o wọn làwọn fẹ́ mi Fábíyìí ṣẹ̀yẹ àwọn fẹ́ bá aláyọ̀yọ̀ àwọn fẹ́ bá olóríire dunnú ohun rere tó ń ṣẹlẹ̀ láyé yọ̀mí nílá nínú àwọn òṣèré tíátà tó làmìlaka dáadáa lásìkò yìí kì í wá ṣàwọn ní tíátà nìkan ló fẹ́ bá a ṣẹ̀yẹ o aláàjì súlẹ̀ aláwọ̀ màláìka máa débẹ̀ òun ló máa kọrin tó máa lùlù àrà fáwọn oníṣìátà tí kálukú máa tàdéréke dáadáa báwo ló ṣe fẹ́ lọ o ọ̀rọ̀ rẹ o látẹnu àràbà ṣe fẹ́ gbọ́ orúkọ tuntun ilé tuntun ọjọ́ ọ̀bẹ tuntun tí yọ̀mí tún jẹ́ nìyẹn o o. ẹ torí ọlọ́run ẹ torí ọlọ́run ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá dáràbò níyì o ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ Yomi Fabiyi Araba two in one event mi is coming down May first two thousand and twenty-four ẹ jọ̀ọ́ ẹ túyáyà ṣe kí ni kí support me come and show me some love you want to support me please come and support me aṣọ ti délé o ah! aṣọ àwọn obìnrin yẹn ń wọ̀ mí lójú abẹ́ẹ̀rí wọn very very very very soft this is with gèlè nsìn ó ti ṣe kí ni ti délẹ̀ sixty thousand tó bá dẹ̀ pé tọkùnrin yìí ni báyìí ni ti tọkùnrin báyìí tó bá yẹ pàgádà fifty thousand tó bá jẹ́ bùbá àti ṣòkòtò thirty five tó bá dẹ̀ bá jẹ́ àǹkárá yìí ni ó ṣe kí that is ten thousand naira this event is being put together by Lobel Entertainment all the way from Canada ẹ̀yin tèmi ks1 malaika will be on the bandstand gbogbo ẹ̀yin tí mò ń pè ní bọ́dà tí mò ń pè láǹtì ní indọ́strì ẹ mo mọ̀ pé máa support mi mo mọ̀ pé máa dúró tì mí mo mọ̀ pé máa raṣọ àwọn aṣọ nìkan kọ́ ni ẹ máa ra o gẹ́gẹ́ bí bọ̀dá àtàǹtí tí mò ń pè yín àsìkò tó máa wúlò lélẹ̀ ẹ ṣe kí ni ẹ play role àǹtí àbúrò mi mo ti tẹ́wọ́ sí fún ẹ to show you support ìwọ tó bá fẹ́ kí n pè ẹ́ láǹtì náà tó dẹ̀ fẹ́ kí n irú àwọn àǹtí Bùkúnmi àǹtí Wùmí Toríọlá àti Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá àti Howlat àti sí tí mi ò lè pè bọ́dá Lẹ́gẹ́ bọ́dá Mustapha pàápàá gbogbo yín bọ́dá tàǹtí ẹ ṣáà tẹ̀wó tẹ̀lé ètò wa important jù nìyẹn I love you all thank you my friends come on show me some love too I love.